Amém. قد هدانا ولا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 فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fọ́lọ́hun atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́hun fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́hun ìkẹ́ ọlọ́hun kó má pin kó sì má dáwọ́ dúró lórí ẹnìkọ̀ọ̀kan wa lánàá àwọn tí a gbéyẹ̀wò nínú tafsir ó náà ni ọ̀rọ̀ anabi ibrahim aleyhisalatu wasalam òun pẹ̀lú àwọn èèyàn rẹ̀ nípa ìjọjọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wípé ìmànà ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà òòsà àti gbogbo nǹkan míì tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run kò lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún wọn ọlọ́run ọba nìkan ni ìjọsìn tọ́ sí si. eléyìí ni anabi ibrahim aleyhisalatu wasalam ó sọ ọ́ fún àwọn èèyàn rẹ̀ ṣùgbọ́n kàkà kí àwọn èèyàn rẹ̀ ó gbà wọ́n lòdì sí nǹkan tí anabi ibrahim sọ kì í ṣe pé wọ́n lòdì sí nìkan wọ́n tún dẹ́rù bá ìpè tó ọba ṣe tiwa jàǹbá ó sí ọ òfò ó ọ ìdààmú ó ọ bọ́ọ̀ bá gba tiwa àná Ibrahim wá jẹ́ kó yan wípé gbogbo tẹ́ ń sọ yẹ òun ò lè bẹ̀rù ẹ àfin dọ́lọ̀mbá ni yóò ṣẹlẹ̀ sóun lóko èyí tẹ́ ẹ bá rò tẹ́ ẹ gbà lérò kó ṣẹlẹ̀ sóun láìda bó bá ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ ó ṣe déédé pẹ̀lú tọ́lọ̀ ní yóò ṣẹlẹ̀ ni ámbèlè ń ta ṣe pé ọlọ́run kì í fa ẹni tí ẹ lé àwọn ọ̀tá lọ́wọ́ ṣùgbọ́n èyí tó bá jọ pé ẹrù ó sì rí bẹ́ẹ̀ ó ṣe déédé pẹ̀lú bọ́lọ̀ ṣe fẹ́ ni a ṣàlàyé lábẹ́ eléyìí lánàá wípé eléyìí ganan ń pè ní hakikotul iman pápápá àbí pàápín tá ń pè nígbàgbọ́ nu ọlọ́run nítorí gbígbà mi ń bẹ ọlọ́run á lo ẹlòmíín sábàbí aburú yóò wá máa ṣe jàkíní dòdò wípé òun lòún jẹ́ kí nǹkan kan ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tọ́lọ ń lò fún kí n tọ́lọ ń fi ọ́sẹ̀lẹ̀ ó lè ṣẹlẹ̀ ni a fún alákòjúwe lánàá wípé obìnrin tó lọ́kọ wọn àtọkọ rẹ̀ yìí fẹ́ràn ara wọn kò sédé àìyedè láàrin wọn ẹnìkan wá wò pé bóò náà sì lè fẹ́ràn ara wọn tó báyìí òun sa nǹkan sáàrin wọn fẹ̀rákù tí wọ́n sì lura wọn tí wọ́n fira wọn lẹ̀ wọ́n bá lọ sàǹkà sáàrin wọn àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní bára wọn jà wọ́n jà débi pé wọ́n padà túká gẹ́gẹ́ bí ọmọ nìyàn ní táàmà sọ ni pé kí wá lọ́lọ́run ṣe fún wọn nígbà láàyè láti jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ nígbà ó pẹ́ obìnrin padà lọ́lọ́kọ míì ọkùnrin náà padà lọ fẹ́yàwó mi ẹni tó ṣe léyìí òun mọ̀ sí dàkíní dòdò wípé ah ní tó ń bẹ lọ́wọ́ òun yìí gbóná lágbájá tó ń jù sáàrin wọn ó tú wọn ká ni bẹ́ẹ̀ sì ni nínú ìmọ̀tọ́ ọlọ́run èyí tó ṣáájú ọlọ́run ti rí pé tóbìnrin yẹn bá dalẹ̀ lọ́dọ̀ ọkọ yẹn àwọn méjèèjì ọmọ náà lọ́rọ̀ wọn padà ìjọ ọmọ náà ni ọ̀rọ̀ wọn padà já sí ṣùgbọ́n tí wọn ò fi ní já sí ọmọ náà náà ni kóbìnrin ó kú ọ̀lọ́dọ̀ ọkùnrin yẹ kó lọ fẹ́ lómi kókó orí ire ti ẹ̀ràn ẹni bẹ́ẹ̀ sì ni kí ọkùnrin náà lọ fẹ́ obìnrin míì kí ìfẹ́ obìnrin míhun náà ó kó orí ire bóbìnrin hùn ṣùgbọ́n àwọn rèé wọn ọjà wọ́n sì nífẹ̀ẹ́ ara nǹkan kan ní ó ṣàṣẹlẹ̀ ní ó jẹ́ sábàbí ọlọ́run wá fi ẹni ẹ ṣe sábàbí ibú inú rẹ̀ wá ń dùn pòun ló ń ṣe nǹkan láìmọ̀kẹ́ bọ́lọ̀ ń ṣe fẹ́ gé nǹkan orí tẹ́lẹ̀ ó náà ló padà já sí i walillahi al-mathalul a'la gbogbo èyí tá a bá rò pé wá èyí ṣe tọ́lọ̀ fún wa ní orí báyìí ká máa gbé lórí ìtumọ̀ wípé bọ́yá ní tó súnmọ́ náà ni pé ó ní tọ́lọ̀ fẹ́ fàyọ́ ń bẹ̀ ẹnìkan ò lè dágbèrò aburú sí ọmọ làkejì kọ́ wá rí bẹ́ẹ̀ tí kì bá ṣe pé pẹ̀lú ìmọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni a lè gbèrò pa fẹ́ ṣe dáadáa sẹ́nìkan bó bá wu ọlọ́run ọlọ́run á pé kí dáadáa yẹn tọ́ sí bó bá sì wu ọlọ́run gbogbo ọ̀nà láàfin gbìyànjú ká ṣe dáadáa fún kò ní jẹ́ tẹ̀lé yẹn tó gbé kò sí nínú ta kọ́lẹ̀ fún so eléyìí òní máa ń mú àmúnù wá ìfọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ayé yàn bẹ́yàn bá ti gbọ́ dé gbọ́ yé débẹ̀ ń ọkàn yóò balẹ̀ èyí ó tún máa gbé dáadáa ṣe nínú sẹ̀mí èyí ó sì máa lò gbèsè ayé ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ yóò bá ti yé ọkàn rẹ̀ ò ní balẹ̀ gbogbo ariwo kan jìnnìjìnnì ni ó máa gbà àti gbẹ́sẹ̀ di wàhálà àti sọ̀rọ̀ gan ẹ̀rọ ma bá pé tá a bá sì sọ̀rọ̀ ń sìn ká má ṣẹ́jú mọ́ ni bàbá sọ̀rọ̀ ká má mú òun lọ bàbá sì gbogbo nǹkan yẹn ibi tó ti yọ sọ gan ẹ̀rọ ma bá àti lè sọ òun lànà bí Ibrahim alayhi salatu wa salam ọlọ́run wa ní kánà Ibrahim ó sọ fún wọn wípé ayul fariqayni ahaqqu bil amni ta ló yẹ kọ́kàn rẹ̀ ó balẹ̀ ṣé inú èmi tí mo gbọ́ lọ́hùn gbọ́ ni àbẹ́yìí tẹ́ ń bọ́ sáà ẹ̀yin lẹ́ẹ̀mọ́ dúnkòkò mọ́ mi ni èmi tí fọkànbalẹ̀ ti ń bá mi gbé pẹ̀lú pé mo nígbàgbọ́ nú ọlọ́run gbogbo ń dáyìn kà sí bẹ̀rù yẹn àwa ti fọkànbalẹ̀ lérí ẹ̀ torí wípé báyìí náà wà báyìí náà ní báyìí náà lọ́kàófì wà rọ̀jà ó ń làwa mùsùlùmí láàrin pé ń tá a fẹ́ kó ń kó bẹ́ẹ̀ àti kó sì má rí bẹ́ẹ̀ bó bá wù ọlọ́run pẹ̀lú ìmọ̀ rẹ̀ ọlọ́run àárín kó rí bá ṣe mi gbogbo ẹ̀ náà kò jáde kó lábẹ́ ìmọ̀ ọlọ́run láwùl amúnà àwọn yẹn ni wọn ò ní fọkànbalẹ̀ nínú sẹmí ayé a ṣàlàyé fún wa lánàá pọpọlọpọ àwọn olówó wa ńlẹ̀ Yorùbá ọkàn wọn balẹ̀ kò sí tó fàájú pé ibi tán lọ fira wọn há sí ẹsẹ rẹ lómi tí ò ní nǹkan kan ọkàn rẹ ó sì balẹ̀ nítorí pọlọ ìjókòó imani fún so ló fi jẹ́ pé ìpìlẹ̀ ìfọkànbalẹ̀ ibi imani náà lọ́wọ́n bá fi sí bẹ́ẹ̀ bá ní gbogbo ilé ayé yìí tó bá pàdánù imani onítàn kò lè sí fọkànbalẹ̀ fún tí ó fi jáde láyé ṣùgbọ́n tọ́lọ́n bá jogún imani fún ọlọ́run ti jogún èyí tó ga jù nínú fọkànbalẹ̀ anabi ibrahim alayhi salatu wassalam ọlọ́run ọba pọ́nlé púpọ̀ ọlọ́run ọba ó kàákún nínú ẹrú ẹ̀ ọlọ́run ọba sì sọ lóókọ tó dáa nínú ìtàgbésí ayé ọmọnìyàn ìpìlẹ̀ anabi ibrahim alayhi salatu wassalam amújáde nínú ilé ọ̀sẹ̀ bọ́ ọlọ́run fi yẹn pòwe fún wa wípé tí ń jẹ́ ìmọ̀nà ọwọ́ ọlọ́run nìkan ló wà ẹ wá wo àwọn tọ́lọ́run tó wá kó jáde látara ànábì Ibrahim alayhi salatu wassalam nínú àwọn ànábì ọlọ́run eléyìí ni ọlọ́run ọba fẹ́ tún ṣàlàyé fún wa ipò tánàbí Ibrahim wà lọ́dọ̀ ọlọ́run àgbéga tọ́lọ́run sí fún àti àwọn nǹkan rẹ̀ tọ́lọ́run ọba fi sọ̀rí ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá nílé tóbi rẹ̀ ọlọ́run tó ṣe léyìí fanabi Ibrahim ọlọ́run kó mọ́sẹ̀ sànú àwa náà kọ́lọ́run kó sọ wá lóko rí kó sì jẹ́ kí dáadáa kó ti ipasẹ̀ wa máa jẹ́ tọmọlàkejì má lò wá sábàbí aburú fọmọnìyàn rahmatuka ya arhamar rahim naam. أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون عبرت القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ògbò aláyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá dìjọ gbẹ̀dẹ̀ alkiyama abẹ́lọ́run nínú títóbi ẹ̀ kó mọ́sà ẹ̀ka ẹnìkọ̀ọ̀kan wá kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون ó ń sọ fún wa nípa gbólóhùn ìmọ̀ lọ́kan èyí tó ń jáde látorí ahọ́n anabi ibrahim aleyhisalatu wasalam káwa náà ó lè kẹ́kọ̀ọ́ tawhid látara anabi ibrahim anabi ibrahim ọlọ́run ọba mọ̀ pọ́nlé púpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run lórílẹ̀ òun kọ́ là kọ́kọ́ dá nínú ẹ̀dá ṣùgbọ́n nu ká pọ́n èèyàn lé ká fi ká sọ èèyàn ló kọrí nínú ẹ̀dá ọlọ́run kò sẹ́ni tó dàbí anábì Ibrahim ádámà làkọ́kọ́ dá nínú ẹ̀dá ọlọ́run òun ló sì jẹ́ ni àkọ́kọ́ nínú anábì ọlọ́run àmọ́ kò sí akẹgbẹ́ anábì Ibrahim nínú ẹ̀dọ́ ọlọ́run ọba sàlẹ́sà ọlọ́run ò pẹ́ nìkankan ní Khalil akalase ọlọ́run pa anábì anábì sallallahu alayhi wa sallam anábì ní tó bá ṣe wípé ìgbàláàyè wà kẹ́nìkan ó tún máa ń pe ẹnìkan ní khalil mi èmi náà bá lẹ́ni tí èmi náà bá máa pè ní khalil ṣùgbọ́n anábì ibrahim òun ni khalil khalil rahman anábì náà sì tún jẹ́ khalil ọlọ́run ọlọ́run ọba sa ibrahim ó sa lẹ́sà ó wá fi gbogbo dáadáa ó fi sọrí ẹ̀ bọ́lọ́run bá fẹ́ràn ẹ̀dá ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá ní ìtóbi rẹ̀ kó má káwọ́ àánú rẹ̀ lórí ẹnì kọ̀ọ̀kan wa nínú alukur'an anabi ibrahim nìkan ọ̀nà márùndínlógójì ọlọ́wọ́n ti dárúkọ ẹ̀ thirty five places nínú alukur'an ọlọ́wọ́n ti dárúkọ ibrahim kò sídìí tọ́lọ́wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ bí kì í bá ṣe ìhà tọ́lọ́wọ́n kọ sí i tábà ọlọ́run ọba kọ ìyà kan síyàn ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ tọ́lọ́run ọba bá fẹ́ràn ẹnìkan anábì wa muhammad sallallahu alaihi wa sallam anábì ní man yuridullahu bihi khayran yusib minhu gbogbo ẹnikẹ́ni bọ́lọ̀ ń bá fẹ́ràn ẹnìkan tán yányá ọlọ́run adánwò ẹni ọlọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run àti àwọn àdánwò kan sí i ẹ wá wo àdánwò tójú ànábì Ibrahim tó kàn alayhi salatu wassalam ìgbà tá ànábì Ibrahim ń súnmọ́ ọgọ́rùn-ún ọdún láyé ló tó bímọ léyìí tá a lè sọ pé èyí kò kún sí ń tẹ́ èyàn gbúdọ̀ rò mọ́ ní dáadáa mọ́ láyé pòun tó fẹ́ gbé nǹkan kan láyé mọ́ ẹni tó bá ti wọgọ́rùn ọdún láyé ọkọ̀ náà jọ̀gbọ́n ó ní ìdá sábà rasul mari wa ẹ ìdákọ́là malul mari wabiyaddo sha'ruhu walaysa lahu sẹ̀yìmtù من تكاليف الحياة ومن يعيش ثمانين حولا لا أبا لك يسأم زهير بن أبي سلمة أني سئمت تكاليف الحياة gbogbo àdáadáalẹ̀ ayé pé mo tún fẹ́ di báyìí pé mo tún fẹ́ ní eléyìí ó ti sú mi mi ò nídìí ẹ̀ mà ó ní kí lórí tí mo fi sọ bẹ́ẹ̀ wá mà ìyá ń ṣe tamanin haula la abalake as ó lé ẹ̀ tó bá lè lo eighty years láyé kí ló tún wá mọ́ ó tó báyìí ọ̀rọ̀ páàtù wá lé ipò kankan kò sí mọ́ ṣùgbọ́n láyé táwa wà yìí ẹni tó wọ ninety years ó tó fẹ́ di gọ́vùnà ẹ dákun kí ló tún kù mọ́ ẹni tó ti one hundred years òun náà tó fẹ́ gbàpò di kánsẹ́lọ̀ ṣe é rí pé àdánwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. لفى الحياة ومن يعش ثمانين حولا àsìkò tẹ́dẹ̀ a máa ronú wípé ó ti tán pé kò sí ní téèyàn tún lè máa rò mọ́ láyé àsìkò yẹn lọ́n ẹsẹ̀ wá dá ànábì Ibrahim lóhùn àdánwò tó lágbára ni àdánwò tó tóbi ni ṣùgbọ́n gbogbo bá dánwò ọ̀hún ṣe tó gbogbo ẹ̀ anábì Ibrahim pàṣẹ lọ́lọ́wọ́n bá fi sọ láyé kaná al-Qur'an a'udhu billahi minash shaitonir rajim wa idh ibtala Ibrahim rabbuhu bikalimatin fa atammahun qala inni ja'iluka lin-nasi قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتم Ọlọ́run ní ẹlọ rántí nígbà tá a dán ànábì Ibrahim wò pẹ̀lú àwọn nǹkan kan àfidán wò فأتمهن anabi ibrahim sì yege àdánwò ó sì yege ó paasi àdánwò pẹ̀lú àwọn àdánwò tó pé ẹyọ kan nú ẹ̀ ẹni tá a bá jù ú sí kò lè mórí bọ́ nú gbogbo ẹ̀ lànàbí ibrahim gbogbo ẹ̀ ló sì gbẹ̀ tí rí kàgbàdá ń kàún ẹ̀sẹ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ ló sì yege lórí ẹ̀ ànàbí ibrahim kò fẹ́ẹ̀lì kankan nú ẹ̀ àṣé kéyìn ó tó dẹni ọlọ́run kéyìn ó tó di ẹni tí ayé ó máa sọ pé ah, ó tó bẹ́ẹ̀ yorùbá náà pa ló wípé ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ogun ọlọ́run bá ní tó bá wá rí bẹ́ẹ̀ inni ja'iluka linnasi imama ọlọ́run nírẹ̀ Ibrahim mo sọ ọ́ di aṣáájú ìmáàmù ń bẹ̀ yẹn kìí ṣe pé ń ṣáájú kírun torí pọ́nà mẹ́ta ni wọ́n fi máa ń pè yẹn ní ìmáàmù èyàn wọ́n lè pè ní ìmáàmù kéèyàn jẹ́ ìmáàmù fil ká pè ní ìmáàmù nínú ìmáàmù ó lè má ṣáájú kírun fẹ́ nìkan rí sheikh nasiruddin al-albani rahimahullah kì í ṣe kọjá ìmáàmù ìlú kankan náà fi ń pè ní al-imam ay al-imamu fil-ilm imam ahmed bin hanbal kì í ṣe kọjá ìmáàmù mọ́sálásí kankan ṣùgbọ́n ìmọ̀ èyàn ọkọjá ojú ẹ̀ tayọ ká mọ́ pọ̀ wọ́n ní imam aṣáájú ni wọ́n tọ̀rọ̀ bá dojúrú ní dìímà ọ̀dọ̀ wọn láàlọ́ọ́ wọn a tún máa pè yàn ní al-imam látara wípé ọlọ́run ọba ṣèyàn ní ẹni tí àwọn èèyàn ń kọ́ sí ẹni tó ṣe wípé níbi dáadáa ẹ máa bá ń wájú ni níbi ọrẹ títa níbi kákúgìrì mọ́tọ́ lọ́hùn èyí ò máa bá ń wájú ni. Nibi níbi ká níwà dáadáa níbi ká níwà ọmọlúàbí èyí ó máa bá wájú ni wọ́n a máa pèèyàn ní irú ẹni bẹ́ẹ̀ ní al-imam bẹ́ẹ̀ sì ni wọ́n a máa pèèyàn ní al-imam látara pé èèyàn joyè kó máa ṣáájú kírun fún yàn ṣùgbọ́lẹ̀ ìtọ́lọ̀ ń pe ànábì Ibrahim níbi òkú jẹ ìmáàmù mọ́sálásí kankan ìníjà ìlú kalẹ̀ ìnáṣe ìmáàmù ọlọ́run bá nírẹ̀ ànábì Ibrahim látòní lọ mo sọ ọ́ di àríkọ́ṣe tí gbogbo èèyàn mọ̀ wò wájú níbi gbogbo sẹ́rí lóbi jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ọlọ́run lọ́kan wájú ni a máa tẹ̀lé Ibrahim lẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ níbi jújuwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fáṣẹ ọlọ́run a máa wà ànábì Ibrahim níwájú ni kọ́lá inni ìdá ìlú kalẹ̀ náà ṣe ìmáàmá anabi ibrahim nígbà tọ́lọ́wọ́n bá ń sọ eléyìí fún ọmọ wo ló ní ṣùgbọ́n bọ́lọ́run ṣe sọ fún tán kì í ṣe alára mú orí jẹ ìntọ́kọ́kọ́ bẹ̀ lọ ni wípé wà mí lórí àti ó ní ọlọ́run dákun dáadáa tó fẹ́ ṣe fún mi yìí mọ́jọ́ òpin lérí mi àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi máa ṣe wọ́n ní àhímà se won la saaju nidi tolohun nibi iwari nibi iberu olohun eko niye ko si ninu daada keyan ma so wipe erin efa ko ma re fa aiku egiri kwa efa wo re se kini gbogbo oye ki se to da lenu obi re lenu asaaju re yóò tọrọ tori pe káwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ó dá ibẹ̀ ní simiti ẹ náà wà wàmí lórí àti onírè ọlọ́ndàkùn èyí tó wá sọ yìí mọ́ ti ìjẹ́ ń dákẹ́ ntí nkọ̀kọ́ béèrè ni pé bó o bá ṣe eléyìí fún mi gbogbo ohun tí ó máa jẹ́ ọmọ nígbà yẹn gan ọmọ wo lànàbí Ibrahim ni ó wà lára ìyẹn ń túmọ̀ pa àwọn ẹni ọlọ́run wọn kì í jákàn oníwàmí ndóríyàtí mo bẹ̀ ọ́ gbogbo àwọn tí ó tún máa járọ̀ ọmọdọ́mọ mi bọ́ bá sì ti bímọ ń gbà náà ọmọ kan. now. ọlọ́run ọba ọba ọlọ́run ní yẹn a gbọ́ ṣùgbọ́n àwọn tó bá já lábòsí nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ àdúrà yẹn ò ní dọ́dọ̀ wọn. ẹ wọ́n ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ò ṣe é lo four one nine ọlọ́run bá ní mo ti gbọ́ tó wí ṣùgbọ́n nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ ara wọn tí ò ní í ṣe tiẹ̀ ń bẹ̀ láyà náà lò àhàdé ìfọ́lẹ́ ló fi jẹ́ pé kò sí nínú iyì kéèyàn wá máa ní bàbá tó bí mi àfáà ni kí ni ìwọ ṣe bàbá tó bí mi ìmáàmù ni kí ni bó ni ìwọ ṣe jẹ́ bàbá tó bí mi igbá ni àwo ni iye sọ̀rọ̀ àwọn ẹ̀mọ́ wa ni àwọn lọ́mọ kí o ṣe kíní kankan kí nìbó lè yìí ṣe jẹ́ anabi Ibrahim aleyhisalatu wasalam ó ń bẹ lọ́wọ́ bá gbé ogun tọ́lọ́wọ́ bá sọ yẹn kọ́lọ̀ ń jẹ́ orí bẹ́ẹ̀ lórí àwọn àrọ́mọdọ́mọ ọ̀hún ọlọ́niláyánà ló àádé ẹ̀tọ́ èyí tá sọ yẹn àwọn tó bá wúlò tán bá jọ nínú wọn ṣùgbọ́n èyí tó wá pọ̀ nínú ọmọ Ibrahim àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni wọ́n jọ ṣùgbọ́n tọ́lọ́run bá ń sọ̀rọ̀ ọlọ́run fàyà fílẹ̀ ọlọ́run ọ̀fẹ́ sọ pé náà ṣùgbọ́n bọ́lọ́run ọba ṣe sọ tó fàyà fílẹ̀ yẹn àwọn tó wá pọ̀ nínú ọmọ Ibrahim àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gbogbo wọn ni wọ́n da kò ṣòro fọ́lọ́run kí wá ní ọlọ́run dákun àwọn bàbá ọlọ́run bá yọ ọmọ gidi nínú àwọn àní ó ṣe gbogbo wọn lọ́mọ gidi kò ṣòro fọ́lọ́hun láyà náà lọ àdé ọ̀gọ́ anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ń sọ ọlá tọ́lọ́ ń ṣe fánàbì Ibrahim anábì ní yukhsharu an-nas uratan ghurla fa'awwalu man yukhsa Ibrahim alaihi salam anábì wa sallallahu alaihi wasallam onígbà tó lọ́n bá gbé gbogbo wa dìde nígbà tá a ti pẹ́ nínú sàárè tán bá wá tá a jáde láti inú sàárè wọ́n gbé wa dìde ní òhò ọmọlúàbí wọ́n gbé wa dìde lẹ́ni tí kò ní dábẹ́ ṣe ẹ̀mọ̀ kí gbogbo àtàjọkùnrin la dábẹ́ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tó yẹ kó ṣèyàn lè mọ̀ ní kí wọ́n pa àṣìbá dábẹ́ láyé bóò ni ó sì wá jẹ́ pé ijó gbàtà bá gbé láti inú sàárè wa wọ́n gbé wádìí lẹ́ni tí ò dábẹ́ àwọn àfáà ní eléyìí ọrùn dáadáa tí bẹ̀rù bá lójú ẹ̀ nǹkan ọmọkùnrin ọ̀sáwọlé ó bá ti sáwọlé awóbò lórí nìsín awọ yóò bò lérí ẹnìkan wá mú ìṣẹ̀lẹ̀ kan wá páwọn kan rìnrìn àjò ńjọ́ kan àwọn ẹlẹ́gìrì wá dán dúró lọ́nà ọkùnrin mẹ́rin inú ọkọ̀ obìnrin mẹ́rin àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀ pé káwọn òjò ẹ̀ tó ṣe ẹ̀kọ́ mọ́ bára yín sùn náà aláwọ̀dá kò ṣeé ṣe a ní ẹ mọ́ ẹ ṣe kò ṣeé ṣe ṣe yóò ṣeé ṣe kò ṣeé ṣe nígbà tó di ìbáre jìnnì yóò ti ìbẹ̀rù ní jẹ́ bẹ́ẹ̀ náà nígbà bá gbé kó wálé látinú sàárè ní òwò ọmọlúàbí in tí ń jọ ọmọkùnrin ọ̀sán wọlé awó borí ẹ̀ nísìn ìtumọ̀ rẹ̀ nìyẹn ìgbédìde lẹ́ni tí bí ìgbà tí wọ́n dábẹ́ fún wa rí anábi sallallahu alayhi wa alihi wa sallam anábi ní ẹni tí wọ́n kọ́kọ́ fún lásọ níjọ́ náà tí wọ́n dasọ bo òhó rẹ̀ nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run oná lànàbí Ibrahim alayhi èmi rẹ ni àkọ́kọ́ tí ilẹ̀ ọ̀kọ́kọ́ lànà fún èyàn ò clear ṣùgbọ́n pẹ́ ni tí wọ́n kọ́ da sọ́bù nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run anábì Ibrahim alayhi salatu wassalam gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń sọ iyì àtàpọ́nlé tọ́lọ̀wọ̀n bá fún anábì Ibrahim alayhi salatu wassalam wa kayfa akhafu ma ashraktum wa kayfa akhafu ma ashraktum ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن anabi ibrahim oníwákẹ́ fún akáfúnmọ́ aṣọ́rákítún báwo ni màá ṣe máa bẹ̀rù ìntẹ́ ń pa pọ̀ mọ́ lọ́hun

tó wá látọ̀dọ̀ Ọlọ́run pé kẹ́ ẹ máa jọ́sìn fún wọn. nínú èmi àtẹ̀yìn àwọn ikọ̀ méjèèjì fàríkọ́ìnì èmi àtẹ̀yìn láàrin àwa méjèèjì tá a wá lẹ́ni tí fọkànbalẹ̀ tọ́ sí jùlọ sẹ́mi ni àbẹ́yìn tó ń tó bá ṣe pọ̀rọ̀ ọba iye yín tẹ bá mọ̀ ẹ mọ̀ wípé ẹni tí bá ń ṣe tọ́lọ́run nìkan lẹ́ni ìfọ̀kànbalẹ̀ náà. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم ọlọ́run ọba ní kẹrẹ àwọn tán bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ولم يلبسوا إيمانهم بظلم náà أولئك لهم الأمن وهم مهتدون ọlọ́run ọba fẹ́ fi ẹsẹ̀ ọ̀rọ̀ tó jáde látòrí ahọ́n ànábì Ibrahim aleyhisalatu wasalam ọlọ́run fẹ́ fi ẹsẹ̀ ọ̀rọ̀ náà rinlẹ̀ wípé ẹni tó bá ń ṣe tọ́lọ́run tó gbàgbọ́ nínú àkídàtò tawhid òun nìkan ló lè rí fọ̀kànbalẹ̀ nínú sẹ̀mí ayé yìí لأن الدنيا مشحونة بالرزايا ilé ayé kún kẹ́kẹ́ fọ́pọ̀lọpọ̀ ìdààmú fọ́pọ̀lọpọ̀ àdánwò ṣùgbọ́n ẹni tó bá ní tawhid tó mọ Ọlọ́run lọ́kàn ṣoṣo tó sì gbọ́ Ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ó nìkan ní fọkànbalẹ̀ yóò jẹ́ tiẹ̀ nínú sẹ̀mí ayé tá a wà yìí Ọlọ́run bá wá jẹ́rìí sọ̀rọ̀ náà ọlọ́wọ́n bá ní alladhina amanu ọlọ́níkẹ́ ráwọn tó bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ tí wọ́n nígbàgbọ́ tó kún nínú ọlọ́wọ́n ọba tó dá tí wọ́n sí nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́n ọba náà. alábùsù òun náà ni alakhaltu torí pé a fún wa wípé làbísà ní èdè lárúbáwá kéèyàn ó wọṣọ. So mùdọ́rí ẹ yóò máa jẹ́ yẹlbaso ṣùgbọ́n tó bá jẹ́ làbásà yẹlbiso kì í ṣe káwọṣọ ní kéèyàn da nǹkan papọ̀ mọ́ nǹkan òní ọlọ́run bá wá ní wa lam yalbisu imanahum bi zulm táwọn wọ̀nyí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tán tí wọ́n ò sì ro ẹbọ papọ̀ mọ́ ìmánì wọn zulmu níbẹ̀ yẹn àbòsí ìtumọ̀ rẹ̀ ànábì ní òun náà ní ṣíríkù wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹbọ bó ti wulẹ̀ kọ́ mọ kò rò papọ̀ mọ́gbàgbọ́ wọn nínú ọlọ́run. ọlọ́run bá láwọn yìí gan àwọn ni wọ́n nífọ̀kànbalẹ̀ tí wọ́n nífọ̀kànbalẹ̀ ṣe. àwọn ni wọ́n ó sì jẹ́ ẹni ìmọ̀nà àwọn lẹ́ni tá a fi mọ̀nà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá fi nǹkan méjì ó fi ròyìn gbogbo ẹnikẹ́ni tó bá ní yímánì tó wá sọ́ra tí ò jẹ́ kẹ́bọ̀ wọnú ìmánì ẹ̀ bó ti wulẹ̀ kó ma yálà nínú ọ̀rọ̀ ni kò jẹ́ kẹ́bọ̀ wọbẹ̀ nínú ìwà ni àti nínú ṣe kò jẹ́ kẹ́bọ̀ wọnú ẹ̀ ọlọ́run bá láwọn tó bá lè lo ìṣẹ̀mí ayé wọn bẹ́ẹ̀ ulaika lahumul amn àkọ́kọ́ tí wọ́n gbádùn láyé wọ́n gbádùn fọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó jẹ́ tiwọn lórí gbogbo àlámọ̀rí wọn muhtadun ìmọ̀nà ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run yóò sì máa bá wọn lérí gbogbo tán bá fẹ́ dáwọlé láàfèrè wípé kí ló dé táàfèrè fọkànbalẹ̀ lórílẹ̀-èdè kò sí tó bi ìyapa àṣẹ ọlọ́run ní àti lílòdì sífẹ́ tọ́lọ́run àti ìmọ̀ pa nǹkan míì papọ̀ mọ́lọ́run bó ṣe wá rí bó bá ṣe wípé olórí òjò rí nípa nǹkan míì pọ̀ mọ́lọ́run bí gbèsè ayé rẹ̀ ó ṣe máa dágun náà nìyẹn bóṣà àwùjọ kan ni bóṣà orílẹ̀-èdè ni bóṣà àgbáyé ni olóbi jẹ́ pé èèyàn bá rìn láyé lé ni èèyàn ó rí wípé in tó pọ̀ jù láyé ni àwọn èèyàn pa nǹkan mí pọ̀ mọ́lọ́ láyé lé ni lóbi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tán bá wá ń ṣe wáàsí ọ̀rọ̀ tawhid ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ni wọ́n máa sọ ní gbogbo àyè ẹ̀já àgbà kọ́kan ṣoṣo lọ́lọ́run ẹ má pa nǹkan mí papọ̀ mọ́lọ́run torí pé níbi táyé délé ní níbo lẹ fẹ́ dé tẹ́ ní bẹ́bọ̀ ń bẹ̀ ẹbọ ń gbà míì yóò hàn pẹ̀lú àwòrán ẹbọ tó fojú hàn ìgbà míì ń bẹ ẹbọ àṣìgbanú ẹ̀sìn wọlé téèyàn ọmọ rò pẹ́sìn ni bẹ́ẹ̀ sì lẹ́bọ ni àwọn tí wọ́n ń lọ bí sàárè wòlé ọlọ tí wọ́n lọ yànnà fìlà ń bẹ̀ tí wọ́n lọ ń tàwa àfo sàárè tí wọ́n lọ ń tọrọ orí ayé lọ́wọ́ ẹni tí ń bẹ́nu sàárè kí náà ń pè yẹn ẹbọ nìyẹn kò sí yàtọ̀ láàrin wọn àtàwọn tó gbó sàkalẹ̀ torí pé tẹ ẹ bá sọ pé ẹni tí ń bẹ́ẹ̀nu sàárè yẹn èèyàn ńlá ni lọ́dọ̀ ọtí yín èèyàn ńlá náà ni Ṣàngó lọ́dọ̀ àwọn tí wọ́n ń bọ kò sí yàtọ̀ ń bẹ̀ ẹbọ agbanú ẹ̀sìn wọlé nígbà míì ló fi jẹ́ pé kákì sára gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣàfọ̀mọ́ ẹ̀sìn ẹ̀ kúrò níbi ẹbọ irú àwọn ẹni bẹ́ẹ̀ ulaika lahumul amn ulaika lahumul amn wa hum muhtadun nínú àdánwò tó wá ń bẹ láyé ó náà nípa yóò máa sọ fún apẹ́tẹ bá fẹ́ rí fọ̀kàn balẹ̀ àfi kó ṣẹbọ ẹwò dákejì ìwọ tó fẹ́ dípò kan tó fẹ́ rípò yẹn lò wá rí kọ wá ṣẹbọ tó bá fẹ́ rí fọ̀kàn balẹ̀ níbi ààyè tó wà yẹn lọ béèrè lọ gbogbo ẹni tó bá ń bẹ nírú ààyè yìí wọn kì í jókòó lásán díẹ̀ ọkùnrin ò tó wá ṣẹbọ nígbà ọba wá ṣẹbọ lórí ìyẹn tán àdánwò yóò tún wá di méjì ọkàn tún ní balẹ̀ torí pé Ọlọ́run bá ti sọ wípé kò sí fọkànbalẹ̀ ń bẹ kò sí balẹ̀ àyà ń bẹ ibi tí fọkànbalẹ̀ wà ó náà níbi ká má pa nǹkan míì pọ̀ mọ́ lọ́n kọ́kàn wọ́n mọ́ sọ́ lọ́n káàrin wa kọ̀rọ̀ wa sọ́lọ́hun kó mọ́ ibẹ̀ ni fọkànbalẹ̀ wà èyí tó bá ti wá ká tó sọ̀rọ̀ pé ọlọ́run náà ló mú wa kò sí fọkànbalẹ̀ tó tún bẹ́ẹ̀ dídáadáa bá sì ń ṣẹlẹ̀ èyí ó padà sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kìí ṣe mí máa ṣe èmi kìí ṣe pé mo gbọ́n tó bẹ́ẹ̀ kìí ṣe pé mo kó nílàákàyè tó bẹ́ẹ̀ kìí ṣe pé òye èmi ló tó bẹ́ẹ̀ ó wù ọ́ ló ṣe mí bẹ́ẹ̀ kò sí tó lè fìyàn lọ́kàn balẹ̀ tó bẹ́ẹ̀ tí ó sì láyàn kúrò níbi ìgbéraga àti motomoto téèyàn bá ronú jinlẹ̀ lérí tọ́lọ́wọ́ bá sọ mí èyí ó fi mọ̀ pé gbogbo ẹni tí bá ń wá ìfọ̀kànbalẹ̀ láyé gbogbo ẹnikẹ́ni tí bá sì ń wá ìmọ̀nà ìtọ́sọ́nà kó dìrọ̀ mọ́ ìmú ọlọ́run lọ́kan ṣoṣo ìnígbàgbọ́nu ọlọ́run àti ìmọ̀dà nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run وتلك حجتنا آتيناها إبراهيم آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ọlọ́run bá ní wọ́n tí ń ka ọjà túnà gbogbo àwíjàre tánàbí Ibrahim mú wá tó fi borí àwọn èèyàn torí pé ìfàǹfà tí wọ́n ṣe ànábì Ibrahim ló borí àwọn ń sọ tí wọ́n ànábì Ibrahim ó sọ pé tẹ́ bá sọ báyìí ńkọ́ bẹ́ẹ̀ bá sọ báyìí ńkọ́ alọ́lọ́run nìkan lọ́gá òun ká máa sìn gbogbo àwọn àwíjàre tánàbí Ibrahim wá ń mú wáyìí kò dá mọ́ fúnra rẹ̀ àwọn ọlọ́run la mọ́. gbogbo hujjatuna àwíjàre wa ta fi sórí ahọ́n Ibrahim tó fi borí àwọn ènìyàn rẹ̀ níbi ìfàǹfà tí wọ́n jọjọ́ ń ṣe àtẹ́yìnà ha Ibrahim àwọn ọlọ́run ọba la fi mọ Ibrahim àwọn la tọ́ sọ́nà torí páwọn tí ń bá ṣe fàǹfà yìí wọ́n jùlọ lọ́jọ́ orí àwọn tán jọjọ́ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ yìí àwọn ni wọ́n bí ṣùgbọ́n kò séyìí tó kan lọ pẹ̀lú yẹn wọn a máa bí ni lójú èèyàn ké kó sì pé lọ́pọlọ ju ẹni tó bí lọ wọn a máa bí ni lójú èèyàn kódà kó sì pa àwọn gan ni wọ́n sọ lóókọ kó sì pé ní làákàyè kó pé ní mọ̀nà kó pé ní tọ́sọ́nà látọ̀dọ̀ ọ̀tọ̀ lọ ọlọ́run níta bá wá ṣe léyìí bẹ́ẹ̀ narfa'u darajatin man nasha narfa'u darajatin man nasha àwọn ọlọ́run ọba ẹni tó bá wù wá a sì gbéga ju ẹgbẹ́ lọ tí ò sẹ́ni tí ó bí wá lérè ẹni tó bá bínú ọkàn bínú lásán ni nàrùfáwò ẹ̀hẹ́n nàrùfáwò dàrọjá tí mọ̀nàṣá àgbé ẹni tó bá wù wá àgbéga dàrọjá tí lájùlọ nípò àgbéga nínú ìmọ̀ àgbéga lágbọ̀ọ́yé fil ilmi wàlfàhámi wàlìmáàmà wàlmọ́lkì wànùbúwà ẹni tó bá wù ọ lọ lọ́lọ́run ń ṣe lánàbí èèyàn pọ̀ ńlẹ̀ kọ́lọ̀n tó sẹ̀sà àwọn tó fẹ́ ṣe lánàbí èèyàn pọ̀ nínú ẹ̀dá ọlọ́run kọ́lọ̀n tó sẹ̀sà pé a ṣe wọ ní ọlọ́lá a ṣe wọlé a ṣe ọlẹ́ni tí ayé ó mọ̀ pé a ṣe ọlẹ́ni táyé ó mọ̀ retí ọba sì wá sẹlòmíì lẹ́ni tó ṣe pé yóò mọ pétì yẹn ni wọn ò ní pétì ọlọ́ni narfa'u darajatin man nasha ó wu àwọn ọlọ́run ọba la ṣe bẹ́ẹ̀ ẹni tó bá wu àwọn ọlọ́run á gbéga nípò kì í ṣe mímọ̀ ṣe ẹ̀ ó wà àwọn ọlọ́run la sà lẹ́sà bẹ́ẹ̀ àwọn tó wù wá àṣẹ wọn lánàbì àṣà àwọn tó wù wá ní onímímọ̀ àṣà àwọn tó wù wá ní olóye àṣà àwọn tó wù wá ní ọlọ́rọ̀ àṣà àwọn tó wù wá ní ọlọ́lá Asa àwọn tó wà àwọn ọlọ́run ọba ló nípò ẹni tó bá sì bínú sí bẹ́ẹ̀ yóò sì dẹni yẹ̀yẹ́ torí pé sí ọlọ́run ọba ló ń bínú sí ó wu ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá wá ṣe bẹ́ẹ̀ kò síjà kí ní dòdò kankan bẹ̀ kó wọnú ilé kó máa sunkún ni torí pé ibi ta fàdánwò tiẹ̀ sí nìyẹn wàrọ̀fà náà bá dọ́kun fọkànbá dín dàrọ̀jáàtì lèyàbùlówàkùn fi máa àátá ọlọ́run bá ní àníkẹ́ jura yín lọ nípò lọ́lá àmọ́mọ̀ fi yín sàdánwò fúnra yín ni erí ń ta fún ọ ni afẹ́dán owó lérí ẹ̀ ni láàrin gbogbo ẹbí ìwọ nìkan la fa orí rẹ sókè afáwọ̀ rẹ sókè ìwọ sì làbí kẹ́yìn gbogbo àwọn tán jẹ́ tó ṣáájú bó ọ̀bá tí ì dé wọn ò tí ì rí nǹkan kan ṣe ìwọ náà wá ronú kan ẹ wá wà níjòkó wọn ìwọ náà là ń dúró ẹ máa lọ ìwọ sì làbí nínú ẹbí nígbà tó wá dé wọ́n sì dúró ọ náà ìgbéraga wa gùn ni five million tí mo ní mo fún yín nígbà fún yín nìkan kan ìwọ ti bí ṣe sọ pé làwọn ń dúró dè yẹn ó sì yẹ kó bú ọmọ ṣe báyìí bó ní ò sí ní dọ́ràn níjọ̀gbìn alkiyama ẹni tó tó bí ní dúó déyàn anábì Sulaiman aleyhisalatu wasalam ìgbà tó wo ìdẹ̀ra tọ́lọ̀wọ́n bá ṣe fún títí títí títí ó wá tẹ́wọ́ sọ́lọ̀ ní rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya rabbi awzi'ni an ashkura ni'mataka onírẹ̀ ọlọ́run dákun kọ́ mi máa ṣe mi ò lè dúpẹ́ tó ṣe yìí mo kéré sí rọ́bì àwùsìn ní gbàmíláyè ana ashkura ní mẹ́tẹ́kàlẹ́tẹ̀ ana amta aláyà kí n lè dúpẹ́ lórí ìdẹ̀ra tó ṣe fún mi wàhálà wàhálà èmi nìkan kọ́ ló ṣe bẹ́ẹ̀ fún bó ṣe ṣe fún bàbá tó bí mi náà nìyẹn ọlọ́run dákun jẹ́ ń lé lóhun tó ṣe fún mi yìí láti lè fi rí dáadáa ṣe láyé má jẹ́ ń lè fi gbéraga wà ní àmàlà sọ́ọ́lẹ̀ àǹtàrọ̀dọ́ jẹ́ ń lè rí dáadáa tí wọ́n ọlọ́run ó yọ́nú sí jẹ́ ń lè rí pò yí jẹ́ ń lè fi ṣe dáadáa wà ní kẹ́lẹ́ ní ìbàdíkà báwọn ẹni ọlọ́run ṣe máa wo nǹkan nìyẹn jàmá kí ló wá fẹ́ bí gbéraga in tó ṣe pé táwọn èèyàn ń wò lásìkò táwa wà yìí ọlá tí ń bẹ níbi ipò là ń wò àǹfààní tí ń bẹ níbi ipò là àwòdàmú díẹ̀ àwòfìtínà díẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ nínú ipò ìyọnú bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ bí ìyọnu ṣe tún wá wà ń bẹ̀ yẹn yóò tún wá ṣèṣirò ẹ̀ níwájú ọlọ́run ló fi jẹ́ kí gbogbo ẹ̀ la fi máa ń sọ́n gbogbo gbà kí èèyàn máa já àfà ó pé ju kó já àfà kó mọ lòun tó máa lọ kó sì mọ́ mọ̀ ó lóore fún ọ ju kó wá mọ̀ kó sì pàtì lòun tó mọ nítorí owó àbí torí ipò láyé kò jẹ́ olóhun tó mọ yẹn àbí torí ìbẹ̀rù àwọn ènìyàn kan kò jẹ́ olóhun kó má já àfà yẹn gan pé ọ torí pọ̀rọ̀ ẹni yẹn ó burú ju gbogbo tàwọn èèyàn tó kù lọ́jọ́ ìjà kìyàmà níwájú ọlọ́run lóòbí jẹ́ pé ẹni tó bá ń wò ó bẹ́ẹ̀ nínú gbogbo ń ta wá mọ̀ mélòó la lò ń bẹ̀ jẹ́mọ́ kò sí tó lè bí ìgbéraga bó ti wulẹ̀ ó mọ kò sí tó lè bí fàárí tó bá yẹ kó wá bẹ́ẹ̀ owó lọ́lọ́run fún ọ ni ipò lọ́lọ́run fún ọ ni àjùlọ kan lọ́lọ́run fún ọ ni táwọn tó jẹ́ ẹgbẹ́ rẹ tó jẹ́ ìrọ̀ rẹ tí wọ́n ń wọ̀ níwájú ó yẹ kó ẹ̀rù máa bà ọ́ ó yẹ kó o sì máa páyà torí pé Ọlọ́run ọba tó ṣe ọ́ bẹ́ẹ̀ ó fi dán wò ní ó kàn sẹ̀sà nínú àwọn tó wù ló ṣe wọ́n bẹ́ẹ̀ nàrúfáwù dáradà tẹ́ mọ̀nàṣá ọlọ́rọ̀ Ibrahim kò sàdédé rí bẹ́ẹ̀ ó wù àwọn Ọlọ́run la ṣe bẹ́ẹ̀ a ṣe ní olú a sì tún ṣe gbogbo tó jáde lára rẹ̀ a ṣe wọ́n lánàá bí Ọlọ́run bó bá sì wọ Ọlọ́run a ṣe bàbá ń kèfèrí a ṣe gbogbo tí ó jáde rẹ̀ lára rẹ̀ a ṣe wọ́n lólùyàpá àṣẹ Ọlọ́run kò sẹ́ni tí ó bẹ̀ ọlọ́run lérè bọ́ bá sì wọ ọlọ́run ọlọ́run á ní gbogbo òpìlẹ̀ yẹn yóò máa dáni látòkè délẹ̀ ọlọ́run á ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní òun lòun ṣe bẹ́ẹ̀ náà ló fa òdà rọ́jà á ti àwọn ọlọ́run á máa ń ṣàgbéga ìpele ìpele ipò àgbéga fẹ́ni tó bá wù wá nínú ẹ̀dá ọlọ́run àwọn ọlọ́run ọba la ṣe bẹ́ẹ̀ ọlọ́run rẹ̀ ànábì lọ wípé ọlọ́run ọba tí ń bá wa sọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n tọ́lọ́run ọba fi ròyìn ààrẹ̀ ló fi jẹ́ pé ta bá ń ka Qur'an tọ́lọ́run bá ti fẹ́ máa parí àyà kan a fi ròyìn kan ròyìn ààrẹ̀ ta bá wo ìròyìn yẹn a kó ní mùnà sábà yóò níbàṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ń bọ̀ ìgbà tó lọ fẹ́ parí àrọ̀ yìí ọlọ́run ọba ọ̀sọ́ pé inna rabbaka ghafurun rahim kò sọ bẹ́ẹ̀ àbọ̀ sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣé kìí ṣèròyìn ọlọ́run náà ní ṣùgbọ́n ní tá à ń bá bọ̀ kìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ ọtúbá ọlọ́run ọba ní inna rabbaka hakimun alim ọlọ́run ọba ní ẹlẹ́ gbogbo nǹkan ní tìtorí ni yóò máa bẹ́ńbẹ̀ ọba ṣe gbogbo nǹkan pẹ̀lú hikma fún díkan tó lè má hàn sẹ́yìn tó hàn sọ́lọ bẹ́ẹ̀ nìkan bá wá ga kò bù kí lọ fẹ́ bínú ẹ̀ sí ọba tó ṣe nǹkan yẹn ìdí tó fi sí ó yọ́ lọ́hùn kò yé wọ́ ó lè jẹ́ sábàbí oríire fún ó sì lè jẹ́ sábàbí nǹkan mí ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ ọlọ́run ọba ní dájúdájú òun ọlọ́ hakim ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ọba àṣẹ gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n tìdítìdí òun lọ́lọ́run ọba àlí ọba tó sì nímọ̀ nípa gbogbo ìpìlẹ̀ ọ̀rọ̀ pátá ó sì nímọ̀ nípa ibi tí gbogbo ọ̀rọ̀ lọ fẹnu sọ ọlọ́run ọba ní ẹ̀tẹ́ tí kẹ mọ̀ gbọ́ nínú àwọn tá a ṣe fún Ibrahim tá a ṣe fẹ́ lòmíì ìntàfikẹ́ ẹwà wẹni tó wọ́mọ títí títí títí fa tó sì ti fẹ́ máa wọ ọgọ́rùn ọdún ìgbà tọ́lọ̀wọ̀n bá wá fẹ́ fún lọ́mọ ẹwà wà àwọn ìmọ̀ tọ́lọ̀wọ̀n kó fún àwọn ìmọ̀ náà àwọn ọlọ́wọ̀n ọba fi wọ́n ta kókó ayédèmí èèmọ̀ kìí ṣe Ibrahim lọ́lọ́wọ̀n kọ́kọ́ dá ṣùgbọ́n lọ́wọ́n ọba ni látara pa mi ọ̀hún sì dúró á wàá náà di àmì lórílẹ̀ a sọ ọdẹni tí ìrípa rẹ̀ ò ní parẹ́ mọ́láyé gbogbo dáadáa wọ́n máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá nínú ta wá ṣe fún wa wàhábùnà làwọn ìsàáàmù موسى وهارون وكذلك نجزي المحسنين ìgbà tọ́lọ́run fẹ́ bẹ̀rẹ̀ ọlá tó ṣe fánẹ́bí Ibrahim torí pé ó ní narfa'u darajatin man nasha àjùlọ tó ń ṣe fún Ọlọ́run bẹ̀rẹ̀ jíjẹ́ pè rẹ̀ lórí kó fún lọ́mọ Ọlọ́run ọba ní wa wahabna lahu àwọn ọlọ́run ọba àwọn ààbùn kéèyàn ó fi nǹkan tààyàn lọ́rẹ ọlọ́run ní àwọn ata lọ́rẹ ishaq afuní ishaq lórí àyà yìí tá a bá kà báyìí níjà ni mo rò pé sákọ bíi anabi ibrahim ní ishaq ni àwọn nasọ́ra wọn a máa lo àyà yìí wípé torí pọ́lọ̀wọ́ ọbọ̀ recognize Ismail lọ́mọ ẹ̀rí pé nùwẹ̀ ọwọ́ yìí gan ọlọ́run dákọ̀ ẹ̀ bàtọ́lọ̀ ló ń kẹ́ Ibrahim Isaac òun ló dákọ̀ sẹ́ẹ̀sì mọ̀ pa Isaac ni ló lọ ní láyìn tí wọn Ismail ní láyìn tàwa tàdébí sallallahu alaihi wasallam ṣùgbọ́n a sọ fún wọn pé kò yé wọn ni nígbà àwọn òkè èyí tí wọ́n fẹ́ lò ni wọ́n mú ń bẹ̀ ó ń bẹ nínú Suratul Baqarah aya 360 360 ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitonir rajim qulu amanna billahi wa ma unzila ilayna wa ma unzila ila ibrahim ila ibrahim wa isma'ila wa ishaq wa yaqub wal asbat aya one thirty six àbí aya one thirty six ọlọ́run ọba ní kúlù amanna billah wọlọ́wọ́ one forty lọ́wọ́ one forty. láàyè yìí ọlọ́run ọba tó bó ṣe wá ọlọ́run ọba ní ẹ̀yàn àrọ́mọdọ́mọ Ibrahim ntọ́yẹkẹ mọ sọ ó náà ní wípé àwa gbọ́ ọlọ́run ọba gbọ́ a sì gba ntọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún wa ní àwọn ìwé àgbàgbọ́ wà máa unzila ila Ibrahim. wà bẹ́ẹ̀ sì ni àgbà ń tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún bàbá wa tí ń ṣe Ibrahim àgbà gbọ́ ìtọ́lọ̀ ń wá sọ tẹ̀lé lẹ́yìn Ibrahim orúkọ ta lọ́lọ́dá wa Ismail orúkọ Ismail lọ́lọ́wọ́ bá dá lẹ́yìn ìgbà yẹn ló tó wá dárúkọ wa Isaaha nítorí pé ẹ̀gbọ́n ni Ismail ló jẹ́ fún Isaac orídìí ọdún mẹ́rìnlá òun ni Ismail ló fi ju Isaac lọ jọba ọdún mẹ́rìnlá tí ìbá ṣe pé kí ní gan tó torí ọdún mẹ́rin lámì ìtì máa ń bàlágà lọ́kùnrin bọ́ bá sì súnmọ́ obìnrin yóò doyún abẹ́ẹ̀kọ́ ọgbà òdìdí ọdún mẹ́rìnlá lọ́wọ́ ishaq láì nínú alukur'an ọlọ́wọ́n bá ní amtakulu wa ismail amtakulu wa ismail wa ishaq wa الأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون ọlọ́run ọba tó wá sọ̀rọ̀ nípa Ismail nínú Suratul Baqara náà ní àyà 140 ọlọ́wọ́n bá ń dá èsì ọ̀rọ̀ padà fáwọn tọ́rọ òye nínú àwọn Yahudi àtàwọn Nasọ́ra ẹ béèrè lọ́wọ́ Júù ẹni wẹ́sìn wo ni Ibrahim ṣe ẹ ti kó sí dààmú nìyẹn ṣé Júù ni ẹ béèrè lọ́wọ́ Christians ẹ béèrè wípé ẹjọ́ ẹ̀sìn wo ni Abraham ẹ̀sìn wo lẹ́sẹ̀ oníwòlé tó bá fẹ́ sọ pé ẹ̀dùnmùgọ̀ pátápátá kó sọ pé Christian ni Ibrahim. Mm -hmm ọlọ́ngọba ní amtakuluna inna ibrahim wa ismail amtakuluna inna ibrahim wa ismail ọlá ní àbí wọ́n ń sọ lẹ́nu wọn kámẹ́jẹ̀ ń gbọ́ láti máa sọ wípé ibrahim àti ismail àti isaac àti yakub àtàwọn àrọ́mọdọ́mọ wọn kánú hudan aw nasara ọlọ́run ní ká má jẹ́ ń gbọ́ pé wọ́n ń pè wọ́n ní Jew àbí Christians ọlọ́run ní ẹ má jẹ́ ń gbọ́ rárá ọ̀rọ̀ tí ò bá làákàyè ó takò mà ó takò tàn ó takò làákàyè ọlọ́run wá fẹ́ dá wọn padà sínú tàn bó ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ọba ní bá a bá wá jọjọ́ ń fa ọ̀rọ̀ mọ́ra ẹni lọ́wọ́ sẹ́mọ̀ ju ọlọ́run lọ ni. sẹ́mọ̀ jù mí lọ ní ṣebémi ni mo dá yín tí ń bá sọ lódodo antum alamu amila ẹ̀hẹ́ wàmàn abúlámù mi máa kátàmọ́ ṣàhádátà ìdáwó ọlọ́run ní kò sẹ́ni tó ṣàbòsí tó ẹni tó pa ń tó hàn sí ó wá pa á mọ́ torí àǹfààní tààrẹ̀ ó mọ bí nǹkan ṣe rí ó wá dọwọ́ wà á fẹ́ sọ ọlọ́run nírú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n ṣàbòsí jù lọ. bàbá wọ omi kan fìlè náà ọlọ́run ọba ò sì fìgbà kan ṣàìmọ̀ nípa tí gbogbo yín ṣe gbogbo ẹ̀ ló yọ́ ọlọ́run ọba sí. tìlaka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la kanu ya'malun. láàyè mi ọlọ́run bá ní wa ma unzilat taurat illa min ba'dihi náà láì mi ń bomi ọlọ́run fẹ́ fi rìnlẹ̀ wípé in tí Ibrahim tí ò fi lè jẹ́ Yahudi tí ò fi lè jẹ́ Nasara ó náà ni wípé Taurata tẹ lọ́wọ́ yẹn àti ìjìlù tí ń bẹ lọ́wọ́ ẹ̀yin náà sọ́ra ṣe bí Ibrahim ti wá ó ti lọ ká tó rẹ́yìn bóò ló ṣe lè wá jẹ́ ọmọ lẹ́yìn Musa bóò ló ṣe lè jẹ́ ọmọ lẹ́yìn bí kẹ́nìkan máa sọ wípé PDP láwọ́lọ́wọ́ àbí àgbà wọn náà dá PDP lẹ̀ sí ẹ̀mọ̀ pọ́rọ̀ yẹn ó tako ìtàn ó tako ìmọ̀ ó sì tako làákàyè ẹgbẹ́ gẹ́gẹ́ bí abrahamu ṣe jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn kristi ah. kò jọra òun ti lọ káwọn yóò tó padà wá dé ìdí nìyẹn tọ́lọ́wọ́n èyí fẹ́ lò yẹn gan kìí ṣe ibi ń lọ nìyẹn ọlọ́run ọba dárúkọ ismail nígbà tó dárúkọ ibrahim ismail ló tẹ̀lé ismail ní ànábì ibrahim kọ́kọ́ bí lọ́mọ hajar ló bí fún nígbàtí ó wá di ẹ̀yìn ọdún kẹtàlá anabi ibrahim aleyhisalatu wasalam ọdún kẹrìnlá anabi ibrahim wá tó bí ishaq ishaq yẹn anabi bí anabi ibrahim bí nígbàtí anabi ibrahim jẹ́ ọmọ ọgọ́rùn ọdún 100 years ìyàwó rẹ̀ sáárá tó bí fún ó jẹ́ ọmọ 90 years ìyẹn ló fà tàbá onusratu sọfáàtì ìgbà tọ́lọ̀ wọn bá ń sọ nípa bí àwọn màláíkà tí wọ́n wá bá anabi Ibrahim tánàbí Ibrahim gbà wọ́n lálejò anabi Ibrahim rò pa àlejò ló wá òun ti lọ ó ti lọ mú ó ti lọ mú ọ̀dọ́ àgùntàn ó ti lọ yan ó gbé e fún wọn fẹ́ ṣe wọ́n lálejò àwọn màláíkà wá ń sọ fún pé ah akànníkáyàdọ̀ rẹ ni àwọn ìjọ lútù lọ́lọ́run rán wá sí ká lọ pa wọ́n run ṣùgbọ́n iṣẹ́ méjì la mú lọ́wọ́ a fẹ́ fún wọn ní ròdù nípò bímọ a sì fẹ́ lọ ránṣẹ́ ìyà sáwọn èèyàn kan ẹ̀wọ̀ lọ wọ́n wá kọjá ó ń bẹnu sọ̀fàt ó tún bẹnu sọ́tù theriyat èyí tẹ̀ bá kọ́ ń bẹ̀ ó ń bẹnu theriyat ó ń bẹnu sọ̀fàt ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń sọ ìròyìn yẹn fún wa nínú alukur'an wípé ànábì Isahak ọlọ́run ọba ń fún ànábì Ibrahim nírò pé yóò bí ọmọ ìyàwó rẹ̀ Haja ìyàwó rẹ̀ Sára yóò bí ọmọ kan tí ó máa jẹ́ Ishaq ọlọ́run jogún ọmọ yẹn fún látara àdí eléyìí ìyàwó rẹ̀ Sára ó ti di ọmọ 90 years ànábì Ibrahim ó náà ti di ọmọ ọgọ́rùn ọdún kọ́lọ̀ tó dogun ọmọ fún lábẹ́ eléyìí abẹ́lọ́n ọlọ́run tó ṣe eléyìí fún ànábì Ibrahim alayhi salatu wassalam nígbàtí ẹ̀mí ti jákàmùnà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Awa fìdí tó bí ọlọ́run ọba bí ọlọ́run níbi tá bá tẹ̀síre dé yìí gbogbo àwọn tá ń tọrọ ọmọ fún ọlọ́run ọba kọwọlá àti tó bí ẹ̀ wò yí ẹ̀mí kọ́lọ̀run ọba ó ti bá dé yìí a fi bí ọlọ́run a sì bí ọlọ́run ọba kó ṣe àdúà yìí ní àdúà tí yóò lámì birahmatika ya arhamar rahimin torí pọ́lọ́run ọba lọba tó ṣe fánẹ́bí Ibrahim nígbàtà ti jákàn tó ń gán ti fẹ́ lè jákàn ọlọ́run ọba tó ṣe eléyìí kò wá ní lára láti tún ṣe irú bẹ́ẹ̀ láti tún ṣe tó tún jù bẹ́ẹ̀ fáwọn ẹrú ẹ̀ gbogbo ẹ̀ tọ́lọ́run ọba ti wá sọmọ fún ọlọ́run má ṣe àwọn ọmọ wa ní fìtínà fún wa má sì ṣe wọ́n ní sábàbí ìbànújẹ́ fún wa wa wahabna lahu Ishaqa wa wahabna lahu Ishaqa wa wahabna lahu Ishaqa ووهبنا له إسحاق ويعقوب علينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين هل أتاك حديث ويحيى وعيسى وإلياس كل هل أتاك حديث ضيف إبراهيم هل أتاك حديث ضيف إبراهيم ألحقتك حديث ضيف إبراهيم المكرم إذ دخلوا عليه دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم ọ̀rọ̀ Isaac ni ẹ gbàtọ́lọ́wọ́n ọba fẹ́ fi ta Ibrahim lọ́rẹ ọlọ́wọ́n ọba ní alẹ́ atáka hadithu doifi Ibrahim al-mukramun alẹ́ atáka hadithu doifi Ibrahim al-mukramin. alẹ́ atáka hadithu doifi Ibrahim al-mukramin. ọba ní rẹ̀ ànẹ́bí só ti dé ti gbọ́ ẹni ìjọ ti gbọ́ tẹ́lẹ̀ rí o rí àwa láwọn sọ fún ọ gbogbo òtàn tó bá gbọ́ tó bá jọ mọ́ bẹ́ẹ̀ kò lè fẹsẹ̀ rí èyí tá à ń sọ fún ọ yìí lòdodo nípa àlejò tánàbí Ibrahim gbà àwọn àlejò ẹni àpọ́nlé tó dé wá bá Ibrahim ìdìdàkàlù alẹ́ ìfakọ́lù sàlámà kọ́lá sàlámù kàwọ́mù mùnkàrún ìdìdàkàlù alẹ́ ìfakọ́lù sàlámà àwọn àlejò náà nígbàtí wọ́n wọlé wá bá Ibrahim ìzdakalu alẹ́ ìsàdédé náà wọlé tí a mọ̀ pé yẹn sì lè mọ̀ pé àwọn àlejò kan ní bọ̀ lọ́ọ̀kan yìí ṣùgbọ́n sàdédé ah, ah, níbo làwọn èèyàn yìí gbà yọ ìzdakalu ìz nínú èdè lárúbá lè àbí lèfùjáà lèfùjáà iz sàdédé ìtumọ̀ ẹ̀nú ilẹ̀ arúgbáwá iz dakhalu alẹ́ sàdédé làwọn àlejò yẹn bá yọ sí Ibrahim fakọ́lù sàlámà wọ́n bá ní àlàáfíà kó máa bá ọ. ọlá sàlámà. anabi ibrahim náà bá nítọ́ sàlámù àlàáfíà ọlọ́run náà sálámà ló náà sápadà kàwọ́mọ́ ẹ̀yin èèyàn tá a mọ̀ rí ọyà tètè fi yín òkú àmọ̀ yín o tọ̀ adáhùn sálámà ẹ̀hẹ́n gẹ́gẹ́ bí ànábì ibrahim bó ṣe jẹ́ ní ire bó ṣe jẹ́ èèyàn dáadáa farọ́gà ilá àhàlì àwọn àlejò kò tí ìbéèrè nǹkan kan lọ́wọ́ wọn ló pẹ̀yìndà ó sáré lọ nu ilé ó fẹ́ lọ gbé nǹkan àlejò wá ẹ pàtàkì kéèyàn ó máa ṣàlejò faroga ilá ilá Ibrahim bó ṣe wọnú ilé ó wá àwọn àgùntàn rẹ̀ èyí tó lọ́ràá jù ọlọ́wọ́n bá ní fàjà bí ìjìlì sẹ̀míìn sẹ̀míìn kí nǹkan kúnra kó yóra ló ń jẹ́ bẹ́ẹ̀ ìjìlù gan kìí ságùntàn ògbóǹlo màálù ògbódògbò màálù àwọn ọmọ màálù èyí tó tún wá lára tó lẹ́ran la tó lọ́ra la àná Ibrahim bá lọ mu ó lọ pa ó ní kí ọyẹ ẹ̀mọ ẹ̀yẹ ẹ̀mọ ẹ̀yẹ àti lálejò kò tí ì mọ tí wọ́n bá wá bóyá ọ̀tọ̀ níbi tí wọ́n ń lọ gan kò máa ẹwọ ẹ̀kọ́ ìmọ̀ ṣàlejò ìwọ ìyàwó bọ́kọ̀ rẹ bá ti lè lálejò wàhálà dé bọ́kọ̀ bá ẹ̀yà lágbájá ṣé àwọn àlejò ó súnmọ́ kún sùn dọ̀wà alé ni o ṣé ò sí nǹkan kan nù lójú àwọn àlejò kọ̀mọ̀ sí nǹkan kan ọbẹ̀ ti dá o ayé etí ẹ̀ tún èyí sọ̀yún ògbọ́n lójú àlejò ó pè sẹ́yìn ṣùgbọ́n òun náà mọ̀ ìdí tó ń fi sọ bẹ́ẹ̀ pé ọ̀dà ṣé kò wá bí bó ṣe kán prepare tea kásìrà búrẹ́dì tí ìlàwọn mọ́mù lọ skúl láàárọ̀ láwọ́ ok ọ̀dà ọ̀dà ṣàlá ọlọ́run wo ọya Abdullahi ìwọ wà lọ́ra kàrà wá lóòrù lẹ́tù wọn rán ọmọ ń sẹ́ àbí láyé gbọ́mọ gbọ́mọ yìí ìwọ àlejò tó bá ti ń gbọ́ ogun nǹkan yẹn ó ní ẹ̀dá ìbò mọ́sáàsì ní ládùúgbò yìí àwọn obìnrin mi bẹ́ẹ̀ bọ́ bá sì jẹ́ ìyá rẹ̀ lọ́wọ́ gbogbo tó kọ̀ lágbára ní oníkọ̀lá bó ni kò jẹ́ kí ìyàwó jẹjà o ó yẹ ká lọ rò pé kò ó yẹ ká lọ ṣe gbá kẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ ìyẹn tọkọ wàá lòdì anabi sallallahu alaihi wasallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dhayfa gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nú ọlọ́run àtijọ́ ẹja mọ́ pálejò lé anabi ibrahim ó tún jẹ́ àpẹẹrẹ rere fún wa torí pọ́lọ́ wọn bá ní nínú ànábì ní nínú pípé ìgbàgbọ́ ní kéèyàn máa pálejò lé àṣé ara Ibrahim náà láti mú ìyẹn ń túmọ̀ pé ànímọ̀ni rẹ̀ pé faroga ilá àlè fàjá àbẹ ẹ̀jẹ̀lẹ̀ sẹ́mi. faroga ilá àhàní fàjá àbẹ ọba lọ gbé ògódòǹgbò màálù àbágùntàn tó ti yóra sẹ́mi kì í ṣe pé èyí títí ń yàgbẹ́ èyí tó tó tóbi dáadáa tó ó sì pa oyan ó bá náwó rẹ̀ sáwọn àlejò kọmọ pé wọ́n ṣe èèyàn bí jẹ́ ń sun mọ́ wọn náà ni wọ́n ń sun sẹ́yìn torí pé àdá wọn kí wọ́n jẹun àdá wọn kí wọ́n mu wọ́n kàn gbáwó èèyàn wá ni nítorí pé sẹ́yìn tán fẹ́ jẹ́ ń yẹn kì í ṣe páwó èèyàn ni wọ́n ń bá bọ̀ ṣùgbọ́n sẹ́tàn fẹ́ jẹ́ ń yẹn àwòyàn náà gbúdọ̀ fi jẹ náà fi gbáwó èèyàn ṣùgbọ́n Ibrahim wò mọ̀ fakọ́rọ̀bàwò ilẹ̀ ọba sùn mọ́ wọn pẹ́kípẹ́kí ẹ̀tẹ̀ ẹ̀kọ́ jẹun náà gbogbo tẹ́ bá tiẹ̀ fẹ́ ẹ̀kọ́kọ́ jẹun ẹ̀jẹun lẹ́ẹ̀fí mọ́ ráwọn ẹ̀yà wa ẹ̀yàlẹ́ ẹ̀mọ́mí o ẹ̀yàlẹ́ ẹ̀mọ́mí àìsàn mọ́mí ni ẹ̀dàkùnṣe kọ́ bùkà subhanallah kò rí bẹ́ẹ̀ ma ó mú gbóso mi ẹ̀dàkùn ẹ̀mú kọ́dà kò sí kọ́ bùkà ẹ̀mú gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ti parẹ́ ẹlòmí bó bá rí pò ń bọ̀ báyìí gan omi yẹn yóò gbé lẹ̀ fakọrọbọ ilé adébí Ibrahim wa ń bẹ̀rẹ̀ sí ní sùn mọ́ wọn àwọn náà ń sún sẹ́yìn ó ń sún ẹgbà ẹ̀hẹ́n bàtà wá rí pé wọ́n ń sún sẹ́yìn kọ́lá alátakùlù kí ló dé ẹ̀ jẹun ni alátakùlù sí òwú jẹ ni ẹ dákun ẹ bá mi jẹ́ anábì Ibrahim tún sọ bẹ́ẹ̀ ẹni tí ò bímọ kò sì kára ẹlòmí ń bẹ gbogbo dáadáa yóò ma kanra mọ́ni wọ́n mọ̀ pé síbi ìkómọ̀ra bẹ́ẹ̀ sì ni ìkanra yẹn ò ní kí n tí wọ́n tẹ̀ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ anábì Ibrahim dunnú sí gbogbo tẹni títí ẹ̀dá tún ṣe dáadáa sáwọn èèyàn kọ́lá ó ní ẹ wá jẹ jẹun ẹ. xefa ibi tẹ́rù ti ba Ibrahim náà nìyẹn ó rí bí ṣe ń fa ọjà sàfihàn fúnṣe xe ẹrú wa bá àwọn èèyàn yóò súnmọ́ ká jẹ́ yẹn torípa nàbí ọlọ́lọ́ náà ẹ̀hẹ́n àwọn náà sọ fún wípé àwọn náà ti sẹ́ǹsì pẹ̀rù ti ń bà kọlu látàkà wọ́n ní Ibrahim má bẹ̀rù wọ́n ní ta wá sọ fún ọ náà ní kó bímọ ní ta wá sọ nìyẹn lòun náà fi wá mọ̀ wípé àwọn èyí ìṣẹ́yàn wà bá ṣàrò gbégò láàmìn náà wọ́n wá fún ní rò pé yóò bí ọmọkùnrin kan tó jẹ́ onímímọ̀ ìgbà tí ìyàwó rẹ̀ gbọ́ sára gbọ́ eléyìn nínú ilé ó wá pariwo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ohun tí mo ti di àgàn tí mo ti darúgbó ẹ̀hẹ́n fasọ́ka tí wájì aha ó fọ́ra rẹ̀ létí pé kí ní jẹ́ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀mọ́ ẹ̀kẹ́ tẹ́ ń sọ ni sọ̀nà akẹ́ ó ní àjúzún arúgbó ni mí yàtọ̀ sí pé mo tún jẹ́ arúgbó àkíyìn àgàntún ni mí ṣe mọ̀ pé ó níye ọjọ́ orí obìnrin tá a tún gbúdọ̀ fi mọ ẹran kan kó tún lè bímọ mọ́ kódà kó mọ́jà gan ó lóun ti dépò yẹn yàtọ̀ sí yẹn náà àgàntún lòun bóòlù ọmọ ṣe fẹ́ wá ìròyìn méjèèjì yẹn ló fi ròyìn ara ẹ̀ kàdáàlì kẹkọ̀ọ́ làrọ̀ gbòkì ọlọ́run ọba wá ní àwọn màláíkà wọ́n wá síjú kó lọ́dọ̀ Ibrahim wọ́n wá dojúkọ ẹni tó ń pariwo wọ́n ní kàdáálíkì kàdáálíkì kọ́ọ̀lá rọ̀bùkì ìwọ́bìnrin ṣe sùúrù ìtọ́lọ̀wọ̀n ọba rẹ̀ ní ká wá sọ nìyẹn akẹ́ tọ́lọ̀ ń fi parí ẹ̀ ẹ̀wòròyìn tó fi ròyìn rẹ̀ innahu huwal hakimul alim kò sọ pé innahu huwal ghafurur rahim ó dájúdájú ọlọ́run tó ní ká wá sọ yẹn fún ọ ọba tó mọ̀dí tó fi ń ṣe nǹkan ní ó mọ̀dí tó fi tètè rí bí láti ẹjọ́ yìí hakim ọ̀jọ̀gbọ́n ni al-alim ó sì nímọ̀ nípa ń táwọn ọmọ yẹn ó jẹ́ ìsáàkì kan ṣoṣo yẹn wá dìhun ó dìgbà bọ́lọ̀hún ṣe ṣe fún anabi ibrahim ni aya àti Ismail ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí Ismail ti wáyé tán lọ́lọ́run tó wá tún fún nírò òdùnnú wípé yóò bí Isahak Isahak yẹn yóò wá jẹ́ olùmọ ọmọ yóò jẹ́ onímímọ̀ Isahak yìí ọlọ́run ọba tó wá ṣeun náà ó ṣe lánàbí ànábí ọlọ́run ní Isahak látara Isahak ó ní Yakub òun ló ti wá jáde ìyẹn ló fà á tọ́lọ́run bá ti ń dárúkọ àwọn ọmọ tó fún Ibrahim yóò lòun fún ní Ismail òun fún ní Ishaq òun tó fún ní Yakub kì í ṣe Ibrahim ló bí Yakub ṣùgbọ́n ọmọ ọmọ ẹni ọmọ èèyàn náà ni ọlọ́run bá fi lè pán anábì Ibrahim ó fi pán lé alayhi salatu wassalam ìdí ni tó fi jẹ́ pé wa Muhammad sallallahu alayhi wa sallam anábì a bẹ̀lọ́n a gbàtán bèèrè asàlátù wo ni ká máa ṣe fún rẹ̀ ànábì ànábì ní ẹ máa ṣe sàlátù fún pé Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidu majid ànábì ní ẹ tọrọ kọ́lọ̀ ń kó kẹ́mi gẹ́gẹ́ bó ṣe kẹ́ Ibrahim àtàwọn ará ilé Ibrahim ànábì pàkíyèsí wa sí pàtàkì oore tọ́lọ́wọ́n bá ṣe fún anabi ibrahim aleyhisalatu wasalam ipò tọ́lọ́wọ́n bá fi sí akakún tọ́lọ́wọ́n bá ṣe fún anabi ibrahim ọlọ́wọ́n anabi pàkíyèsí wa ká lè mọ pàtàkì ẹ̀ ọlọ́wọ́n bá ló ṣe ibrahim bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó wá bí isaac àwọn onítàn kan tún padà sọ pé ó tún padà níyàwó mi ṣùgbọ́n àwọn ọmọ lálàáfíà yẹn èyí tó dá wa lójú náà ní pọ́mọ méjì òun ni kùránì sọ àwọn ọmọ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó dá wa lójú ó fẹ́ Hajar ó fẹ́ Sara ó sì fẹ́ Hajar àwọn méjèèjì sì bímọ kọ̀ọ̀kan àwọn ọmọ kọ̀ọ̀kan náà ni wọ́n wá bí àwọn ọmọ tí wọ́n wá di ohun tí wọ́n di gba nínú àwọn ànábì ọlọ́run lọ́lọ́wọ́n bá rí sọ pé wà wà ábùná làwọn Ishaqa wa Yaqub ọlọ́run ọba láwà la fún ní Isaac lọ́mọ a sì tún fún lọ́mọ ọmọ Yakub ìkíní kejì Isaac àti Yakub gbogbo wọn la tọ́ sọ́nà láṣẹ wọn lánàbí ọlọ́run bó tilẹ̀ jẹ́ pànàbí Nuhu ti wá min kọ́bílù ṣáájú kí Ibrahim ó tó wá afúnámọ̀nà ṣùgbọ́n kò sí nínú àrọ́mọdọ́mọ Ibrahim nínú àwọn àrọ́mọdọ́mọ Noah ní Ibrahim jẹ́ torí pípa tọ́lọ́wọ́n bá fomi payé rẹ́ nínú àwọn ọmọ tó ṣẹ́kù ni a ti bí Ibrahim láyé ńgbà náà àwọn ọ̀pọ̀ tìǹtìǹ ti lọ lórílẹ̀ tó mi fan tó ti kó wọn lọ ṣùgbọ́n àwọn péréte tí wọ́n dúró tán gbàgbọ́ nínú àwọn àrọ́mọdọ́mọ yẹn ni Ibrahim ti jáde a jẹ́ pé baba ńlá baba Ibrahim nínú àjẹ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá di lọ́la á tọpa ìtàn bó ṣe wá látòrí Adam bó ṣe ṣẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí tó fi dórí Nuhu bó ṣe wá kan Ibrahim bó ṣe ṣẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó fi dórí ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ń fi ń yé wa nínú alukur'an nínú àwọn àrọ́mọdọ́mọ wíndúríyàtìhí dọ̀míru yẹn ta ló lọ bá sínú wà ní àbí Ibrahim náà ọ̀rọ̀ núwù la ìṣẹ̀ṣẹ̀ kọjá nísìwà núwà náà mi ń kọ́bílù wà mí ìdúríyàtìhí ọ̀rọ̀ núhù la ṣẹ̀ṣẹ̀ sọ kọjá ń sìn bó ní dọ̀mírù yẹn ṣe wá lè lọ ọ̀dọ̀ Ibrahim tí ò ní jọ̀dọ̀ núhù ṣùgbọ́n èyí tó lálàáfíà nínú ọ̀dọ̀ Ibrahim ló padà sí torí pọ̀rọ̀ Ibrahim òun gangan ló ní mọ̀ọ́dú òun ló ní tọ́pìkì tá à ń sọ akànjẹ́ oyè yín pé núhà ò sí nínú àrọ́mọdọ́mọ rẹ̀ àtètè yọyẹ kẹmọ́ kó mọ́ lọ́lọ́run fi yà sí ọ̀rọ̀ núhà ṣùgbọ́n ká má bàa wá sí mú ká má dàbí àwọn Yahudi àti Nasara tí wọ́n pe Ibrahim ní jù ọlọ́run tètè yọ Noah kúrò ń bẹ̀ àwọn yẹn ti lọ mí kọ́bìlù ṣáájú Ibrahim wá mi durriyatihi nínú àwọn àrọ́mọdọ́mọ Ibrahim onítàní nínú àwọn tí ó padà jáde lára ànábì Ibrahim nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lànábì Dáúdà wa tàbá kẹnubọ ti Dáúdà nìkan odidi ọ̀sẹ̀ kan àlè sọ́tàn ọlátọ́lọ́run sí fánẹ́bì dáúdà nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ tá a bá gbàgbé anẹ́bì Ibrahim ti sọ wípé wà mí dhurriyyati ọlọ́run ipò tó fi mí sí gbogbo àwọn àrọmọdọ́mọ mi náà ṣe wọ́n bẹ́ẹ̀ ọlọ́run wá sọ bí ẹni pé kò gba nǹkan yẹn ṣùgbọ́n èyí tó pọ̀ nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ lọ́lọ́run bá ṣe wọ́n léèyàn tó tóbi Dáúd ọlọ́run nínú àwọn àrọmọdọ́mọ anẹ́bì Ibrahim Dáúd à ń bẹ nínú wọn bó ti dáúdò tí ẹ̀ tún wá jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Suleiman ọmọ dáúd bẹ́ẹ̀ sì ni àyúbà nínú àwọn àrọ́mọdọ́mọ Ibrahim náà ni Yósófò ọmọ Yakub nínú gbogbo ọmọ tí Yakub bí onìkàlà nábì ní láì tí kí la fẹ́ sọ nípa ànábì Yusuf táàrí sọ sẹ́wà ní ká sọ ànábì sallallahu alaihi wasallam ànábì ní kò tún sẹ́dá míì tọ́lọ́hún ó tún dá mọ́tò lè rẹwà tó Yusuf bí ìgbà tá a dá gbogbo ẹwà ilé ayé síbi ìdá mẹ́wàá ẹwà Yusuf tá a dá síbi ìdá mẹ́wàá pẹ́pẹ́ gbogbo ẹni tó wá rẹwà jù láyé ìdá kan bẹ̀ ló mú pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá dọ̀la àwọn ọ̀rọ̀ wáyé lórí ẹnì kọ̀ọ̀kan àwọn ànábì ọlọ́run gbogbo wọn àrọmọdọ́mọ Ibrahim ni wọ́n ń ṣe ànábì Musa gan náà bóun náà ṣe jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ náà lọ́kàn kún in tóun àti fìràwọ̀nù jọjọ fojú ara wọn pọ̀ àrọ́mọdọ́mọ Ibrahim náà ni Musa anabi Ibrahim Aruna ọmọ bàbá kan lòun ẹ̀tù anabi méjì tún jáde nínú ọmọ bàbá kan tí gbogbo wọn náà tó ń jára ọmọdé ọmọ Ibrahim ọlọ́wọ́n bá ní bá a ṣe wá ń sọ̀rọ̀ yí gbogbo yín tẹ́mọ̀ rò lọ́kàn ní pé ọlọ́mọ ṣe tèmi náà bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀fọ́ kan balẹ̀ wa kàdá alíkà nẹ́jí sí límù sí ní gbogbo ẹni tó bá ti jẹ́ nire bá ṣe ṣe ti ẹ̀ nìyẹn báwo ọlọ́run ó ṣe sẹ̀san fún gbogbo ẹni rẹ̀ nìyẹn ẹ sì mọ̀ rí ń gbà mí ẹlòmíràn àkùlé ah, mọ́ bẹ́ẹ̀ ẹ̀ màwọn tó bí wọn wákàdálíkà nàìjíríṣẹ́ lóbi jẹ́ pẹ́ta bá ní kò ṣe dáadáa fórí ara ẹni torí èní kọ́ torí ọ̀la ni gbogbo ń ta bá ṣe pátá náà ló wà lákọọ́lẹ̀ gbogbo a sì máa ń lápá ọlọ́run bá ṣe ṣe ọ̀rọ̀ Ibrahim yìí ẹ ní tó ẹ wá wo òkìkí kódà ẹni tó bọ́gọ́rùn ọmọ gan olókìkí tó tọ́lọ̀n bá wá sọ eléyìí ìyẹn náà tó ní wàásí fẹ́ni kọ̀ọ̀kan wa kẹ́yìn wá sọ pé ọlọ́run tó ṣe eléyìí bọ́lọ̀n bá ti ń fi nǹkan kan mì wá wò tó fi ń dán wá wò ká máa wo àwọn àtàn yìí kó máa da omi tútù ìfọ̀kànbalẹ̀ sínú ẹ̀mí wa Ibrahim bí ọmọ méjì ọmọ méjì ń sì darí gbogbo ayé gbogbo tí ń jẹ́ dáadáa tó báyé nínú ìtàn inú ìdílé rẹ̀ ló ti jáde Ibrahim ọlọ́wọ́n bá fi sọ bá nẹ́bí Ibrahim wípé inni ja'iluka linnasi imama qala wa min dhurriyyati qala la yanalu ahadi dhalimin ìgbàtọ́lọ́ ní mo sí náà ti tètè ni kó àwọn dáúdù ń bọ̀ àwọn ìsá ọmọ Mariam nínú àwọn àrọmọdọ́mọ Ibrahimu ni Musa gbogbo ẹ̀ Ọlọ́run bá tò wọ́n ní ìṣẹ̀ntẹ̀lé nínú àyà yìí àná Ibrahimu ti wá bẹ̀ lọ́n pé Ọlọ́run dákun gbogbo àwọn tí ó tún mọ lọ́jọ́kẹ́ tí wọn náà bá fẹ́ mọ bẹ̀ lọ́n mọ bẹ̀ lọ́n mọ kó lákòyàwọ́ pé ọmọ tí mo bá bí àtàwọn àrọmọdọ́mọ mi àti gbogbo tí ó máa dá ẹ lára àmì ọlọ́run jẹ́ wọ́n máa jẹ́ báyìí jẹ́ wọ́n máa jẹ́ báyìí àná Ibrahim mú bẹ lọ́hún ọlọ́run wá ní mo ti gba ń tó wí ṣùgbọ́n láyà náà àárín ìgbọ́nlẹ̀ ṣùgbọ́n àwọn tí mi ò bá nílò nínú wọn ń tá a sọ yóò ní dọ́dọ̀ tí wọn àwọn tó bá já lábòsí kò ní tọ́ sí wọn àwọn abẹ lọ nínú títóbi ẹ̀ gbogbo àwọn ọmọ tọ́lọ́wọ́n bá ṣe fún wa ọlọ́run má ṣe wọ́n ní pàṣán fún wa ṣe wọ́n ní dùnú fún wa àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ wa ọlá títóbi ọlọ́run àwa bẹ̀ lọ́n gbogbo àwọn tá àwa ń tọrọ ọmọ fún pátá ọlọ́mọṣẹ́ bá dá wọn lóhùn bọ́lọ̀ ń dùn Ibrahim nínú báwa dùn wọ́n nú kó sì tún wá sàrọmọdọ́mọ àti gbogbo tí ó mọ jáde lára wọn nídùnnú láéláé fún wọn kalimatani khafifatani ala lisani thaqilatani bil habibatani salatu wa salam á dáhùn ìbéèrè ẹ̀yọ̀ kan torí pọ́jọ́ ti lọ nínú àwọn nǹkan tí a fẹ́ mú jáde nínú tafsir wa tèmi tí a sì fẹ́ kó kálukú wa náà lágbára ọlọ́run á tún tẹ̀síwájú lérí ẹ̀ lọ́la ẹjá máa ṣàdúrà fáwọn ọmọ wa àwọn àfáà dáadáa tí wọ́n ṣáájú ẹlòmíà sì finúfíndọ̀ yóò gbé ọmọ rẹ̀ yóò gbé lọ sí kàbá yóò lọ gbé tawáàfù bí a ṣe ń tàwa fún báyìí yóò máa ṣàdúrà fọmọ yóò máa ṣàdúrà fọmọ àpẹẹrẹ bẹ́ẹ̀ pọ̀ lọ́la ń ṣàlá ògbó ẹ̀wà Imam Bukhari gbogbo àwọn imam ìyá wọn ò gbìn ọ lọ kábà lọ máa ṣàdúrà fún wọn òun ló jẹ́ kí wọ́n padà di tí wọ́n dàrún àlùbáríkà àdúrà wọn ẹ̀sìn mọ́ àwọn ìyá wa náà wọn ò lọ kábà abárí àfa ẹ̀dàpẹ̀ bá ń ṣàdúrà fún yìí ọlọ́jọ́ lálùbáríkà gbogbo àwọn nǹkan yẹn àkàkúmọ́ òbí mi ìgé ìpè ní ọmọ ẹsẹ fọmọ ẹ ẹlòmí tó bá bilé inú àdúrà tó ṣe lé ní yóò ṣe kankan fáwọn ọmọ rẹ ṣẹdá kan ẹjá di abala abẹ wọn jẹ ká dì í mú kọlọn kí o ṣàánú àdúrà máa gbà wọn. èèyàn dúró ń bì kan ẹnìkan tọrọ pé ká pàlè jòlé ó lóun ní sọ̀rọ̀ òun fẹ́ rìnrìn àjò bẹ́ẹ̀ ni yẹn ṣe wá tọrọ èèyàn wá ní owó èèyàn wá fún un nígbà tí èèyàn tó kúrò èèyàn tó ń bá pàdé ní mọ́sálásí mi ó tó dìde in tí èyàn ó ni pé èyàn mọ́ kíyàn má fún lówó kankan kíyàn ó pè jáde tán bá ti parí ọ̀rọ̀ tán sáwọn a mọ̀ pàdé ní níbẹ̀ lẹ́ẹ̀kan in tẹ́ ẹ̀sì sọ́dẹ̀ ẹ̀sọ́ náà ni ìnà ah, ṣé ẹwà ń ni ah, èmi gan fún yín lówó irú ni mọ́tàlásí àti ń kírun mọ́tàlásí bàbá tápà ń bẹ̀ wọn ó ṣẹlẹ̀ ẹnìkan ti wárí tó ní ẹgbẹ̀rún kan mọ́tò kan sá sọ̀rọ̀ wọ́n sì dáwó fún ọ wá tún tó bí oṣù kan kò tó padà wá ọ̀rọ̀ ọjọ́ náà ló tún sọ gbogbo jẹ́ wọn wúra olójú pé ọkùnrin tó ní ìpàdé so àwọn sáà dáwọ̀ ìjọ tó dáwó fún gbogbo àwọn adáwó fún tán àwọn àgbè ìjọ ní ẹ̀wà níjẹ́ sọ́njọ́ yẹn náà ní ṣé ìmí ìlú tó ṣẹlẹ̀ ní àbí ti jọ náà ọ̀rẹ́ pé mo ti wá bí i ẹ wá bí i <laughs> ẹ ti gbàgbé ni so nínú ìrànlọ́wọ́ tá a lè ṣe fún òun náà ni ká pín lọ́wọ́ irú ìṣesí bẹ́ẹ̀ kí ni problem ẹ̀ gan èyí tó ń ṣe yìí Islam faramọ́ ká má fún lọ́wọ́ ká má fún lọ́wọ́ ẹnìkan ti sọ̀rọ̀ ẹ̀ bákan náà rí ìjọ kan tọ́sá dìde ẹ̀ kí nìkan èkó ló ń lọ nǹkan tó mọ̀ ní ọlọ́run sí àwa náà ń lo èkó ń jọ náà dájọ́ máa lọ kò sí kò sí kìnnìkan á sanwó ọkọ̀ kò sí wàhálà àbáyọjọ bọ́dà nígbà tá a dé garaji, àjókòó náà kọ nígbà tó yẹn nígbà fẹ̀wẹ̀ nìkan dé bó ṣe pòórá nù àbárí mọ́mú ni gbogbo eléyìí so kọ́lọ̀wọ́lá tó bẹ̀rẹ̀ kó sàánú wa ẹni tá a bá mọ̀ pé ìbàjẹ́ ní ṣe ká mọ̀ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ wọn wa ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan a bá kẹ́fìn ìbàjẹ́ mọ̀ lọ́wọ́ àwọn irọ́ ní ń pa bó ló ṣe mọ̀ kúrọ́ ní pa ìwọ́ sí tiẹ̀ ṣùgbọ́n èyí tá a bá confam bẹ́ẹ̀ ní yíyọ nípa ká mọ̀ fún tá a bá wá fún ká mọ̀ jì ó lọ ká pè é kí ni pọ́blẹ́mù rẹ̀ gan ẹ̀ ọ̀nà jẹ́ mú ó ṣe é ò sí bẹ̀ẹ̀ kan lọ kọ́ṣẹ́ kákúbẹ̀ kan wá dáwó kára ní iṣẹ́ fún ọ èyí ò pé torípa náà sálà ń tọ́jú gbogbo ẹni tí bá máa tọrọ báárà tọ́sọ báárà díṣẹ́ nítọ́nà bí sọ ń pa wọn ó léwu nídọ̀gbìn dalẹ̀ kí àmọ̀ tọ́lọ̀ ń bá gbé dìde kò ní í sí ẹran kankan lójú ẹ̀ eegun nìkan skeleton ojú báyìí lọ́lọ́wọ́ fi gbé dìde jọ̀gbìn dalẹ̀ kí àmọ̀ kí lè wá bẹ́ẹ̀ sọ lórí àwọn sàánù torí ọlọ́run tó kojú títì ẹlòmíì lọ́kadà tó o bá ti rí èyí tó gbọ́ bùkátà rẹ fílẹ̀ lọ́wọ́ nǹkan mìíràn kì í ṣe iṣẹ́ ní bára ní ti ń ba nínú jẹ́ ni pé wọ́n ti àtàṣe ẹ̀mọ́ Islam ẹ̀tù wá ara wọn bí ìjọ sunday náà níwájú adúmítorí anábí muhammadu ṣé ẹni tó ń bímọ muhammadu tóun ti ẹ̀gbà muhammadu gbọ́ tó lọ ń tọrọ níwájú ṣọ́ọ̀ṣì pé lórí àdórí anábí muhammadu lẹ́ẹ̀bìlẹ̀ mọ̀ pé kò sí kì í ṣe pẹ́sì gan lórí owó tó ń fẹ́ gbà ń ló wà fún tó ìmọ̀ tọrọ báárà kì í ṣe nǹkan tó dáa anábì sọ tá lè fi tọrọ táwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ halatilahu alimasala ó lẹ́tọ̀ọ́ yẹn lè tọrọ ṣùgbọ́n tó o bá ti rí ní tó búyà bùkátà ń ti tọrọ yẹn ti di kíni o ó ti di haram fún yẹn tó abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ ọlọ́run kí kó sàánú wa ọlọ́run kí ojú ó ti